وهو المعين وما وهو الذي نصرني محمدا وسينصر المتكبرين وأحمدا وتقذفون بالشهور فإنما سرنا على مهده قلوبهم مدى وتقول من شرع الشرور فمسرا وعلى مقولته كلمة مهتدى ولكل قول مستجيب لكم أو وإن أعطاردكم الخلوف فإننا برسول سادتنا همتنا تضل ونهارب التقليد طول زماننا مع ربنا بالعلي بالخلود إن ربكم لداه قاتلا حجب العقول عن الترك بالرشد وإذا بدانا بجتس أسجد صوره أقول قول خوف وتردد يا معشر الإخوان سيروا وانشروا وثقوا بنصر واحد متفاد سيروا على نهج رسول وصحبه لا تعبه

ونهيت عن واتباع صادقا بسنة الله دون تردد وزينة الدنيا مصابيح الهدى ترى الدنيا تمر بفرقه وارث النبي وأحسن في ويرثه وأمر كيد البريد بنوده لا تهم الدنيا ولا أسرارها اللهم اقصدنا فمن المقصد ليس المناصر همنا ومرادنا كلا الدين قول الله قول رسوله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله الحمد لله ọlọ́run bá ìtúnṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tọ́lọ́run bá ṣe fún mi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run bá ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí máa ọlọ́mọdé òṣèlèṣẹ́ ní kọ̀ọ̀kan gbogbo ibi tí oore Islam ti máa ń wúlò fún yàn ọlọ́run yóò wúlò fún mi àti yín bẹ́ẹ̀ nílé ayé ń bì oore Islam máa ń wúlò fún yàn téèyàn ó ní fọkànbalẹ̀ nílé ayé ń bí ọlọ́jọ́ wúlò fèmí àti ilẹ̀ nínú sàárè ìfọ̀kànbalẹ̀ ẹbẹ̀ orí Islam náà ni ó wúlò fún yàn kọlọ́jọ́ kó wúlò fèmí àti níbẹ̀ ní gbangba tá alikiyama ìfọ̀kànbalẹ̀ ẹbẹ̀ orí Islam náà ni ó wúlò fún yàn kọlọ́jọ́ wúlò fèmí àti yìí ìwà wọnà àlìjánná Islam ni ó gbé yàn wọbẹ̀ ọlọ́run jẹ́ kí Islam jọ gbé èmi àti ẹ̀yin kọjọ gbé wọnà àlìjánná àwọn ọjọ́ àbáṣe fún wa pọ̀ tí ó jẹ́ pé àlè kàtán inú ẹ̀ náà ni àlàáfíà ara ó wà ibẹ̀ òun náà ni ìfọ̀kànbalẹ̀ tá a ní lágbègbè ó wà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn orin náà kọ́lọ́ mọ́jú ó bàjẹ́ àwọn tó ń bẹ lọ́wọ́ bá irú orin rẹ̀ kọ́lọ́ kó bá sí fún wọn ọlọ́wọ́ ètò ìdíje fún àwọn náà kọ́lọ́ kó mọ́ gbà ní ọ̀rọ̀ wa àwọn bẹ̀ lọ́wọ́ ìbára wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí kí ọlọ́ba kó darí ibi tí màmá bá wa sọ kó fún èmi náà ní àlékún àgbọ́yé ẹ̀yin náà tí ẹ máa gbọ́ ọlọ́mọṣẹ́ bá a sọ́dọ̀rùn fún yín gbígbọ́ tẹ́ ń gbọ́ kó sẹ́ni gbígbọ́ tí ó ṣe yín láǹfààní kó sẹ́ni gbígbọ́ tí ó wúlò fún yín àti mi àti ẹ̀yin kọ́lọ́ jẹ́ kí ọ̀rọ̀ náà jọ wúlò fún aláyé àti tíwájú jọ́ ìyá kí á mọ̀ la hawla wala quwwata illa billahil aliyyil azim. ìbára àwọn kan tá a kà lánàá fún wa ó jẹ́ nínú swati Isra láti bí aya 18, òun náà ní bá omi sọ̀rọ̀ tànà ti bẹ̀rẹ̀ sí aya 21, one wọ́n kà fún wa a sọ ìtumọ̀ rẹ̀ kó di pé bá ìbára wa sọ̀rọ̀ títò nílò náà bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم من كان يريد العاجلة عجلنا له فيها ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa wípé ẹnikẹ́ni tó bá jẹ́ wípé ọ̀rọ̀ ilé ayé nìkan ló ń fẹ́ àlẹ́ áájì látà tó bá ti gba àyìn báyẹn ilé ayé ni tábà wá fi hamza síbi tí àyìn yẹn wà wọn a máa pè ní alikiyama ẹnikẹ́ni tó bá jẹ́ wípé ilé ayé wọ́n pè ní láti bi kéèyàn kánjú ajìláyà jálù nǹkan tó kánjú òun ilé ayé tí ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ Hamza ajila ni pé ó lọ́ra nǹkan tó pẹ́ kó tó dé ọwọ́ ni mankana yuridu al-ajila ẹnikẹ́ni tó bá ń gbèrò nǹkan tí ó kánjú wá báyìí tí ń ṣe ayé ọlọ́ni kí ṣe fún wa. ọlọ́ni a lójú fún un ẹni tí ń gbèrò ilé ayé yìí nínú ilé ayé tí ti ń gbèrò rẹ̀ yìí ọlọ́ni a máa kán lójú fún nǹkan tó bá wu àwọn ọlọ́run láàkán lójú fún èèyàn ò lè máa kánjú kó wá rí nǹkan kan gbà lọ́dọ̀ ọlọ́run èèyàn ò sì lè máa lọ́ra kó wá rí nǹkan kan gbà lọ́dọ̀ ọlọ́run àyàfi tọ́lọ́run ti pèsè ilẹ̀ fún kálukú wọn á wà kán lójú fún un nínú ilé ayé náà nǹkan tí àwọ̀ ọlọ́run ọba tá a bá ń fẹ́ yà á kàn lójú fún un náà. ọlọ́run ní gbogbo wọn pátá yẹn tí wọ́n fẹ́ràn ilé ayé kọ́ra á ṣe ilé ayé fún o àwọn tó bá wù wá àwọn náà la máa ṣe ilé ayé fún wẹ́ẹ̀wé mímọ̀ ìyòrì ẹni tá a ṣe lé ayé fún ẹni tó bá wù wá ni ẹni tá a dẹ̀ ṣe fún bẹ́ẹ̀ nǹkan tó bá wù wá ni. ja'alna lahu jahannama yaslaha. ọlọ́wọ́ ní lẹ́yìn wá àgbà náà ẹni yìí tó yẹ pé ilé ayé ní fẹ́ tá a sì ti gbé ilé ayé lé lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ kò ní máa wálìkì àmàmọ́ lọ́lọ́run fi sọ wípé àwọn ọlọ́run ọba àwa sọjá ànámà a máa sọ di yẹ̀sìlá á fún ẹni tí ń wá ilé ayé yìí já ànámà ó dìbì tí ó kò sí tí ó lọ jóná níbẹ̀ ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ tó bí ẹ bá wálé ayé tí ò lálìkì àmà ibi tọ́rọ̀ rẹ̀ ó jà sí. Si òun náà ní náà já ànàmà náà. ọlọ́run tó bá wọ inú náà já ànàmà màdìmọ́ọ̀mọ́n yóò máa jẹ́ ẹni tí àwọn èèyàn máa bú àwọn màláìka máa bú àwọn màláìka máa bú lórí gbogbo àwọn ìwà burúkú tó ṣe yìí àwọn màláìka máa bú mọ̀dì wúrọ́ yóò dẹ̀ jẹ́ tí wọ́n máa gbé jìnnà sí ìkẹ́ ọlọ́run ọba àwọn màláìka ò ní jẹ́ ráàyè débi ìkẹ́ ọlọ́run nítorí wípé ilé ayé nìkan ló fẹ́ ó sì ti rí àtẹ̀ntórí àtẹ̀ntí ò rí àméjọjọ àwọn ènìyàn jahannama ní ẹni tí wọ́n máa bú ní ẹni tó jẹ́ pé wọ́n máa gbé jìnnà kó níbi àánú ọlọ́run ọba. ومن أراد الآخرة وسعى لها سعيها ẹnikẹ́ni tó wáá jẹ́ pé òun gbèrò àlìkíámà àlìkíámà ló gbèrò pẹ̀lú iṣẹ́ tí ń ṣe kò gbèrò ilé ayé torí gbébò lówó ti ní àlìkíámà òun náà ní dààmú lé lórí lórí gbogbo tí ṣe láyé pátá yẹn àlìkíámà ló fi wá. ó gbèrò àlìkíámà nínú níyà rẹ̀ wàsà àlà àṣàyà iṣẹ́ tọ́lọ́run ọba láàlẹ́ pé yẹn fi máa rí àlìkíámà òun nìkan náà ní í ṣe kò lọ máa wá lọ máa ṣe bídíà lọ máa mú nǹkan tuntun wá tó wá ní pé ò fi ọba òun náà ní í ṣe náà. tó tó wá pé ajé ó lánìí alìkìámà ó ń ṣiṣẹ́ gidi ó tún wá jẹ́ múmìnì irú àwọn tó bá rí báyìí ọlọ́run ọba ti ní nǹkan tó fi san wọn lẹ́san. ọ̀la ìkàkà sáàyò ọlọ́run ni gbogbo àwọn tá a sọ yìí iṣẹ́ wọn tí wọ́n bá ṣe àwọn tó bá ti ní mẹ́jọ mẹ́rẹ̀ẹ̀ta yìí àníyàn àlìkìámà iṣẹ́ tó bá tà lẹ́bí mu tó bá tọlọ́mù ó dẹ̀ jẹ́ mùmínì ọ̀rọ̀ ni àwọn eléyìí ló jẹ́ pé iṣẹ́ wọn tó bá ṣe ó máa jẹ́ mọ̀ṣúkúrọ̀ nǹkan táwọn ọlọ́run bá máa dúpẹ́ rẹ̀ nípa pé a fi wọ́n sáré jẹ̀ náà. Nàmú. Kullan numiddu haula. Olórí Kullan ìkọ̀ọ̀kan mùsùlùmí lọ́jẹ́ ni o kèfèrí lọ́jẹ́ ni o nùmẹ́dù ìkọ̀ọ̀kan là ń fi oúnjẹ ránṣẹ́ sí ìkọ̀ọ̀kan là ń fi ipò ránṣẹ́ sí kò sẹ́ni kankan nú àwọn tó jẹ́ mùsùlùmí ni àbọ̀jẹ́ kèfèrí ni táwọn ọlọ́run ọba ìfún ní nǹkan tó bá nídìí ọlọ́ni kúlíyà nùmẹ́dù. كل نمد هؤلاء وهؤلاء من عطاء ربك so àwùlá هنا، هنا لما náà ló máa jẹ́ bádàlù fúnkún ńlá ìkọ̀ọ̀kan ni à ń ṣàlékún fún àwùlá àwọn wọ̀nyí à ń ṣàlékún fún wọn àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ mọ́mìnì à ń ṣàlékún fún wọn wà á wùlá ì àwọn tó jẹ́ kèfèrí à ń sálẹ̀kún fún wọn ní àtọ́ ìrọ̀bíkà láti bí ọrẹ tí ọlọ́run ọba rẹ ti ń ta gbogbo lọ́wọ́ bá ń fún wa gbogbo ọrẹ tí ọlọ́run ọba ń ta tó ń fáwọn ọmọ èèyàn kò sẹ́ni ẹ̀ka tó dá sí ó ń fún mùsùlùmí ó dẹ̀ fún kèfèrí náà. وما كان عطاء ربك محظورا ọlọ́run ọmọ kánà àtọ́wúrọ̀ bíkà ọ̀rẹ́ ọlọ́run ọba rẹ kò jẹ́ màdúrọ̀ nǹkan tá a ti hánà màmúnú àn nǹkan ẹnì kankan náà sì kọ ọ̀rẹ́ ọlọ́run pé kó mọ́dọ̀dọ̀ ọba ẹ̀wọ̀n ọ̀jẹ̀ kíkọ́ ọ̀fẹ́ nìkankan ti ń bẹ lórílẹ̀ نعم انظر كيف فضل بعضهم على بعض ọlọ́wọ́ ni unzur ìwọ náà máa wò ó kẹ́yìfà fàdọ́nà bàdọ̀ ohun alábàdì ìtawọ̀ ọlọ́wọ́ bá ṣe láyé kò sẹ́ni tó ẹnìkan ò ṣe tọ́lọ́wọ́ ò ṣe fún àyàfẹ́ tó bá ní tòun ò tó ọlọ́ọ̀ni kàdá àkàṣe ni pé agbọ́lá fún apá kan agbẹ́jú apá kan lọ. نعم ọlọ́run ní bá ṣe náà bẹ́ẹ̀ náà ni ó rí alikiyama alikiyama náà ni àwọn gíga lóòkè tó pọ̀ ọlọ́ba ni ó wá ní ètò ga lóòkè tó tóbi jù tó yẹ pé kéèyàn dá ọlọ́run ọba mọ̀ oore ńlá ni ọlọ́run ọba. ó ń sàlàyé fún wa walala wàlà áàkìrọ̀ tún. àlìkìámà ó ní àwọn kee ga jù kéèyàn máa rí ọlọ́run òun náà ni ipò ga jù ní àlìkìámà kéèyàn tún wà ní àlìjánà firdaus òun náà ni ipò ga jù nínú àlìjánà ní ọlọ́ni náà ní àwọn ga nínú náà ipò tó lọ bọ́lá wọn bá ti ṣe nìyẹn wa akbar tọ̀dí. ìjúra ẹni lọ èyí tó tóbi jù ó tún bẹ lálìkè àmà orí àyà yìí náà ni abatọ̀ sílì dé lánàá orí ẹ̀ náà láti máa abatọ̀ sílì lọ ṣùgbọ́n wọ́n kà fún wa àwọn àyà wọn bá díẹ̀ kó ti pé a máa abatọ̀ náà lọ. أعوذ بالله من الشيطان الرجيم لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مقبولا وقضى ربك ألا تعبدوا إلا إياه وللوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما لولا جناح الظل من الرحمة وقل رب ارحمهما كما ربنا صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوالين غفورا وآت ذا القربى حقه والمسكين والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين الشيطان لربك قرآن ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa lánàá nípa pé alikiyama ó ní àwọn dàrájáàtì dàrájáàtì yìí inú àdìjẹ́ náà ni wọ́n gbà lérò pẹ̀lú pé lálìkiyama dàrájáàtì wà ń bẹ́ẹ̀ àwa sọ fún wa lánàá wípé ọgọ́rùn-ún òun náà ni àwọn ibi tó ga lọ sókè ga lọ sókè ga lọ sókè nínú àlìjánná ṣùgbọ́n àyà tó ṣàlàyé fún wa wípé àlìjánná ní àwọn yàrá tí ó pọ̀ lọ táwọn yàrá ni ó tún wá wà ní òkè náà ní sọ́tù zumar. aya 20 òun ló ṣàlàyé fún wa wípé àlìjánná ọlọ́pọ̀lọpọ̀ yàrá ni yàrá kan wà wà á rí yàrá míì lókè rẹ̀ ka gbogbo ẹ̀ lọ bẹ̀rẹ̀dìsì tí a sọ fún wa lánàá náà yàrá yẹn jẹ́ odidi ọgọ́rùn-ún ìpele odidi ọgọ́rùn ọlọ́run ní làákínní lẹ́dí ní tẹ̀kọ̀. àwọn tó jẹ́ pé wọ́n bẹ̀rù ọlọ́run ọba wọn ọlọ́run ní wọ́n máa ní àwọn yàrá kan tó pọ̀ ọlọ́run tí máa ní àwọn yàrá tó pọ̀ ọlọ́run ní ń fa òkè á. ọlọ́ni yóò tún wá wà lókè àwọn yàrá yẹn àwọn yàrá kan tí wọ́n tún ti kọ́ síbẹ̀. gbogbo àwọn yàrá tí wọ́n wà ní ìpele ìpele ìpele ìpele ìpele yẹn wá máa jẹ́ ìpele ọgọ́rùn-ún ètò pé ìsàlẹ̀sàlẹ̀ rẹ̀ omi ọ̀wà máa sàn lábẹ́ ìsàlẹ̀sàlẹ̀ rẹ̀. wọ́n dàbí ọ̀rọ̀ ìlànà yóò kọ́lé. àdéhùn ọlọ́run ọba lélẹ́yìn ọlọ́run ọba ọba tí èsì ìyapa àdéhùn ni inú sọ́tò ankabut aya fifty nine níbẹ̀ àbí aya fifty eight àti fifty nine inú sọ́tò ankabut ọlọ́run ọba olùsàlàyé fún wa ń bẹ̀ wípé àwọn yàrá ń bẹ nínú àlìjánná náà ọlọ́ni àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa. ọlọ́ni a máa yàn àyè fún wọn nínú àlìjánná nẹ́ẹ̀dẹ́gbọ́n ó ní àwọn yàrá oríṣiríṣi. tajiri min tahtiha al-anharu khalidina ìdọ́jọ́ gbé yóò máa sàn ní abẹ́rẹ́ àwọn odò wọ́n máa sàn bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ máa bẹ gbé nínú àlìjánà náà. ọlọ́run ní ẹ̀san fún ẹni tó bá ṣiṣẹ́ tá a ṣe ọlọ́run ní ọmọ àdàpọ̀ alladhina sabaru ala rabbihim yatawakkalun. alladhina sabaru ala rabbihim yatawakkalun àwọn tí wọ́n jẹ́ ẹni tó ní sùúrù tí wọ́n dẹ̀ jẹ́ ẹni tó gbára lé ọlọ́run ọba wọn so aya yìí ó sọ fún wa pé àwọn yàrá ó ń bẹ nínú àlìjẹ́nnà aya àkọ́kọ́ ìsàlàyé fún wa pé àwọn yàrá yàrá mi tún bẹ lókè wọn àdìsí táwa kà lánàá wọn sọ fún wa pé gbogbo rẹ̀ pátá yányán ọwọ́ jẹ́ ọgọ́rùn-ún yẹn ni àdìsí àbí òrérọ̀ ó ní ìnàpìlì jannati ní àtú daraja ó wà ní àlìjánná ìpele ìpele ọgọ́rùn-ún àádá Allahu azza wa jalla lil mujahidina fi sabilihi ọlọ́run ọba pèsè rẹ̀ ẹlẹ́ fún àwọn tó bá jagun sójú ọ̀nà rẹ̀ bayna kulli darajatayni ma bayna samai wal ardi ìtì bẹ láàrin ìpele kan sí ìpele kejì orin ti bẹ láàrin sánmà àti lẹ̀ẹ́lẹ̀ òṣìṣẹ́ lọ́ba ni wáyé dá sa'aluhu al-firdaus wáyé dá sa'aluhu fas'aluhu al-firdaus tẹ bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ẹ béèrè firdaus lọ́wọ́ ọlọ́run ọba fa innahu wasatul janna owó láàrin gbùngbùn àlìjánná wà á lálìjánná òun náà ní ibi tó ga jù ní àlìjánná wà fawqa u arshur rahman ó wà ní òkè rẹ̀ àríṣù ọlọ́run ọba ń bẹ lókè rẹ̀ wàmínú tàtàfàjárú àni àrùlìjánà àti inú ẹ̀ òun náà ni àwọn odò àlìjánà ni a ti ń sàn so bẹ́ẹ̀ àdìsí tún wá an malik al-ashari òṣèlú ọba ní inna filijanna ti gúrọ̀fàn òun bẹ nínú àlìjánà àìmọye yàrá èyí tó jẹ́ pé yúrọ̀ ọ̀zọ̀ irú á mi bá a ti nìyà wọ́n ó máa rí láti bí ẹ̀yìn rẹ̀ láti bí inú rẹ̀ wọ́n máa rí ẹ̀yìn rẹ̀ wà bá a tínú zọ ìrìn à téèyàn bá lọ inú yóò máa rẹ́yìn téèyàn bá wà lẹ́yìn yóò máa rẹ̀ lẹ̀ límọ̀nì àtọ̀ àmàtọ̀ àmà fẹ́ẹ̀ tó bá fún àwọn èèyàn wà ẹni tí máa ń gbá àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ wàsánlá bìláìlì wà náà sunìyà ẹni tí máa kírun lálẹ́ táwọn èèyàn ti sùn lọ. eléyìí ṣàlàyé fún wa yìí pé àlìjánná o ó ní àwọn ìpele ìpele ìpele ìpele so látara bẹ́ẹ̀ wọ́n ń fẹ́ fún ẹnì wa kó jẹ́ pé ìpele tó ga jù nínú àlìjánná òun náà ni a máa lé òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sọ́nà àdìsí àbí Sa'id al-Kudri ó ní iná alàlìjánà àwọn ará àlìjánà yàtọ̀rọ̀ òwúrù náà alàlìgúrọ̀fì min fawqihim wọ́n jọ máa fi ara wọn àwọn kan tí wọ́n ń bẹ lókèlókè ilé lọ́dọ̀ wọn wọ́n máa fi ara wọn kàmá tàtàrọ̀ òwúrù náà alikawka gẹ́gẹ́ tí wọ́n fi ara yín wòràwọ̀ lójú sánmà wòràwọ̀ lókè sánmà bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n wà á máa fi wọn ara wọn ìtàfẹ́ àdúlíbẹ́ iná tó bí wọ́n rí pé àwọn eléyìí lọ́lọ́jà wọn lọ wọ́n máa fi ara wọn àárín wa ní ya Rasulullah tílíkà manazilul anbiya la yablughuha ghayruhu ibi tó ń sọ yẹn ká máa wò lọ́ọ̀kan tí ó máa wù wá yẹn ilé àwọn ànábí ọlọ́run ọba ló máa jẹ́ o tẹ́nìkan kò ní lè dé bẹ́ẹ̀ òṣèlú ọba ní bàlá wà lẹ́ni nafsi biyadi ẹ jẹ́ ń sọ fún yín kò rí báyẹn kìí ṣe ilé wọn bí ó ṣe yí pé rìjálù àmànú wàsọ́dàkú alimọ̀rìsẹ̀lì àwọn èèyàn kan tí wọ́n nígbàgbọ́ ni tí wọ́n sì gba gbogbo àwọn òjíṣẹ́ tí wọ́n gbà wọ́n sí ẹni tó jẹ́ pé ojú òjíṣẹ́ ọlọ́run ọba àwọn ni wọ́n máa wà ní ilé táwọn èèyàn máa jẹran tí ó wà lókèlókè náà tó délé ọdọ ẹnì kọ̀ọ̀kan wa ká gbìyànjú káwa náà jẹ́ran ilé tó lókè bẹ́ẹ̀ náà ni àwọn tó bá wà nínú náà tàfáwùtù máa wà láàrin wọn ìyàtọ̀ máa wà láàrin wọn ẹni tí ìyá rẹ̀ máa kéré jù nínú náà òṣèlú àbárí ṣàlàyé ó ní iná àwàlá iná àwàná àzábàǹfìnàr ẹni tí ìyá rẹ̀ máa rọ̀ jù nínú náà òun náà ni ọkùnrin kan èyí je jẹ́ ìlànà alẹ́ yìí wọ́n wọ bàtà méjì fu bàtà méjì òun ni wọ́n máa wọ̀ fún ọwọ́ wọ́n mú tẹ́ ìlú náà yìí ó máa wọ bàtà méjì bàtà méjì bàkan ó dàpọ̀ pé Abu Talib òun lẹni tíyà rẹ̀ máa kéré jù nínú iná yóò wọ bàtà méjì mìnárì bàtà yẹn yóò jẹ́ bàtà aná látara sábàbí bàtà méjèèjì yẹn ọpọlọ rẹ ó dẹ̀ máa sọ jáde pẹ̀lú ẹ̀ òun nìyá rẹ máa jẹ́ nǹkan tó máa kéré jù àwọn tí wọ́n wà ní sàlẹ̀sàlẹ̀ náà àsọfún alánà innal munafiqin fi darkil asfali minan nar so àyà àti tòní ọwọ́ àsọfún àgbẹ̀ làtẹ́jì al ma'a Allahi إلى أن آخر لا تجعل مع الله إلها آخر o gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọlọ́run mọ́ lọ mú pẹ̀lú ọlọ́run ọba ìlà àkọ́rọ̀ ọlọ́run ọba míì àwọn afáà wa ṣàlàyé fún wa wípé kí ni túmọ̀ àyà yìí wọ́n wo ìtumọ̀ tí ń bẹ lẹ́yìn wọ́n wá fi túmọ̀ ìtumọ̀ tí ó ń bẹ níwájú òun náà ni wípé. ìtọ́lá ọba ń sọ fún ọ ní wípé làtú ṣìrìkì bìlà má ṣẹbọ pẹ̀lú ọlọ́run má ẹni tí ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ìṣẹbọ tí wọ́n ń sọ níbi ibi òun ni wípé má lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹnì kankan pé kó ràn ẹ́ lọ́wọ́ ni kó o wá ìrànlọ́wọ́ lọ torí ọlọ́run ọba bìyẹ́dì ọwọ́ ọlọ́run ọba òun ni ìrànlọ́wọ́ rẹ ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run nìkan òun ló lè ràn ọ́ lọ́wọ́ wànáfùwúká wàdọ́rùwùká àǹfààní tí ó jẹ́ pé o lè fẹ́ ṣe ọ̀dọ̀ ọlọ́run ló ti lè ṣàǹfààní kí nira ó dẹ̀ ṣẹlẹ̀ sí ọ náà ọ̀dọ̀ ọlọ́run ni nira ti lè ṣẹlẹ̀ sí ọ lóbi jẹ́ pé ìtí wọ́n sọ ń bí ní ẹ̀kẹ́ ìlà á má lọ mú ọlọ́run ọba míì lọ́lọ́run ọba ìyẹn ni wípé torí pé ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ wà wájú ni pé tó ọba lọ yan ọlọ́run míì lọ́lọ́run ọba kí ló máa ṣẹlẹ̀ sí ọ. fatẹ́kì udà ó di ẹni tó ṣe wípé o ò ní lè kú òlójú kan mọ́ wàá kàn jókòó ka ojú kan ni màsìmú máa ń ọ wàá èébú lórílẹ̀ ayé torí pé o lọ́wọ́ lọ́wọ́ bá lónìràn lọ́wọ́ ẹlòmíràn lọ́wọ́ lónìràn lọ́wọ́ ọ padà dẹni yẹpẹrẹ tó o ní ilé èkó o ní ojú kan ọ wàá wà ń bẹ̀ lẹ́ni tí wọ́n máa fi èébú kàn tí wọ́n máa fẹnu àtẹ́ tí wọ́n máa fi kàn. o wá kí ni o màkìdúwù lẹ́nu wàá di ẹni tí ò ní rí rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba di ẹni tó yẹ kí ni o kò ní rí ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ìyẹn ló fi jẹ́ pé àwọn afáàn ṣàlàyé fún wa pé kọ́dàlà yẹn òun náà ni pé tí wọ́n bá lágbájá kọ̀dàlà wú ọmọ rẹ̀ kò ràn lọ́wọ́ nìyẹn lámúyà aya one hundred and sixty ọlọ́run ní iyanzurukumullah falagalibalakum tí ọlọ́run ọba tó bá ràn yín lọ́wọ́ falagalibalakum kò sẹ́nìkan tó fẹ́ borí yín tọ́lọ́run ọba bá ràn yín lọ́wọ́ wà ń yàkùdùlìkùn fàmáàdà lẹ́dí àǹsọ̀rọ̀ kan mẹ́mbà dìde tọ́lá ọba bá wá sọ pé òun ràn yín lọ́wọ́ kọjá la ẹni kéèyàn máa ràn yín lọ́wọ́ tọ́lá ọba ọba ràn yín lọ́wọ́ tààlẹ́ tó fẹ́ ràn yín lọ́wọ́ lẹ́yìn ọlọ́run aya one sixty wa ala Allahi falyatawakkal mu'minun ọlọ́run ní wa ala Allahi falyatawakkal mu'minun mu'minun ọlọ́run ọba ni káwọn tó jẹ́ múmìnì kí wọ́n ya agbára lé ẹlòmíjẹ pé àyà yìí ìlà ẹ olùyíyà tó ń sọ fún wa náà ni abala àrànlọ́wọ́ ló ń ṣàlàyé fún wa gẹ́gẹ́ báwọn afọ́ntẹ́f sì ti túmọ̀ ẹ̀ òun náà ni wípé mọ́ máa lọ wá ẹnìkan lónírànlọ́wọ́ tó wàá dà pọ̀ lọ́lọ́run ọba tó o bá lọ wẹ́lòmíì lónírànlọ́wọ́ tó o bá dà pọ̀ lọ́lọ́run ọba ọlọ́run bọ́ wàá sọ díẹ̀ yóò sọ díẹ̀ tó jókòó kojú kan tí o ní lè rí nǹkan kan ṣe fúnra rẹ ọ̀ wàá dẹni èébú ọ̀ wàá di kíni ọ màkúndúrúla ẹni tó jẹ́ wípé wọn ò ní lè ràn lọ́wọ́ sọ ọlọ́run bá máa dá yẹn jókòó tí ò ní lè kú òlójú kan nítorí wípé òun ẹgbẹ́ fún ẹ ló fọwọ́ ara rẹ̀ fà á kọ̀wọ́ ọlọ́run ọba lónìí lọ́wọ́ ẹlòmíì ni wọ́n ní onírànlọ́wọ́ àdìsí abdullahi ibn Mas'ud ó ní mẹ́ni àsọ́bátì hù fàákọ̀tún ẹni tí òṣì bá ṣẹlẹ̀ sí fa anzala abinas ó wá lọ gbé òṣì yẹn báwọn èèyàn kò gbé lọ́dọ̀ ọlọ́run pé wọ́n ọlọ́run ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ òṣì yẹn wá nìyí àwọn èèyàn ní sáà ń sọ yí tí wọ́n bá ti ràn án lọ́wọ́ òun ò lè rí náà lọ́wọ́ ó ní lámùtù sádà fàákọ́tù òsì rẹ̀ ò lè jẹ́ nǹkan tí wọ́n ó di fún gbọ́dọ̀ káyọ̀ ọ̀rà lọ́wọ́ tó kò ní tó kò ní tó wàmánì anzala abilá ṣùgbọ́n nípa gbé òsì rẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba àwòṣàkọlọ́wù láwùbìlìgínà ọlọ́run ọba súnmọ́ kó tètè fún ní ọ̀rọ̀ ọlọ́run ọba ó tètè mú ọ̀rọ̀ wá fún tó bá dẹ̀ wu ọlọ́run gbà mí ìmọ̀ inú kọ́lá ọ̀bọ sọ fẹ́ nìyẹn pé ajalin ajilin inú kọ́lá oníkọ́lẹ̀ ọmọ bọ̀wá sọ́dọ̀ wa máa gbádùn wà ìmọ̀ ajilin ọba kó fúru ẹni bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tí ó tètè fún bọ́lá ṣe fún mùsùlùmí nìyẹn tó bá rí i pé ọ̀fẹ́ fún ní ọ̀rọ̀ láyé ọlọ́run ní ọba ọlọ́run fún ní ọ̀rọ̀ ìjẹ́bi ọlọ́run bó wa tètè fún ní ọ̀rọ̀ náà nídìí ilé àyà yìí tó sọ fún wa náà ni pé ká má wá ẹnì kankan lórúnlọ́wọ́ àyàfi ọlọ́run òun nìkan ni ká máa rí láìlè lórí tá a bá ti nídìí ìrànlọ́wọ́ iṣẹ́ alákọ̀ọ́kọ́ tí ó jẹ́ pé iṣẹ́ rere téèyàn máa ń ṣe fún àlìkíyàmọ̀ tí iṣẹ́ yẹn fi máa ń jẹ́ pé ọlọ́ba fi máa ń dúpẹ́ fún yàn lórí iṣẹ́ téèyàn bá ṣe òun ni ọkọ mẹ́ńṣẹ̀ fún wa yìí òun náà ni pé ádámù ṣíríkì billahi ká má ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ní abala pé a jẹ a mu nam a fẹ́ wárán nam. wa qada rabbuka alla ta'budu illa iyyah. ọlọ́run ọba rẹ ó ti pàṣẹ gẹ́gẹ́ bí ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí wọ́n ti tú òun náà ni pé ọlọ́run ọba rẹ ó ti pàṣẹ àwọn tó gbàgbé ọlọ́run ọba rẹ ó ti ṣe wá ní ojú kòkòrò ṣùgbọ́n tó dáa jù ní bí káwọn gbé ọlọ́run ọba rẹ ti pàṣẹ kí ọlọ́run ọba pa láṣẹ. ó ní ẹnìkan kan yóò gbọ́dọ̀ jọ́sìn fẹ́ni kankan àyàfi òun so gbogbo ìbáàdà pátá yányán ọlọ́run ni o ẹ bá fi lè sẹ́rí ìbáàdà kan kúrò lọ́dọ̀ ọlọ́run tó gbé lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ìwé ẹni bẹ́ẹ̀ fakọ́dí aṣọ́ràkà ó ti ṣẹbọ so ọlọ́run bá ń sọ ń bí pé òun ti pàṣẹ wípé gbogbo wa ò gbọ́dọ̀ jọ́sìn fún kankan àyàfi òun náà. lẹ́yìn wá gbà náà ọlọ́run bá máa ń da pọ̀ mọ́ra wọn tó bá ti dárúkọ ara rẹ̀ a máa dá sábà dárúkọ ìyá àti bàbá láì mọye aya inú kúránì ọlọ́run ní anishkuli sọ. So, ọlọ́run ní dúpẹ́ fún mi wálì wálì dẹ́ẹ́kà kó o dẹ̀ dúpẹ́ fún ìyá àti bàbá rẹ ìlàjì àlùmọ̀sí ìdógbé ìpadà sí rẹ ọ̀dọ̀ mi lọ padà sí so ọlọ́run bá máa ń so méjèèjì pọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà lọ́lọ́run máa ń so pọ̀ irú ẹ̀ náà ni àyà yìí náà ọlọ́run á fi so pọ̀ mọ́ra wọn ọlọ́run wa ní wábìlì àwọn gbà pé bìlì ọlọ́run bá pàṣẹ ìṣe dáadáa sí ìyá àti bàbá wípé àbíká sọ wípé àǹtúsìnú wákọ̀dọ̀ ọ̀rọ̀ bùkà bèlè wáálì dẹ́yẹ ní ìsànà ọlọ́run ọba ti pàṣẹ wípé ẹ ṣe dáadáa sí ìyá àti bàbá yín ní ìṣe dáadáa gan yẹn ló fi jẹ́ pé ọlọ́run ọba ó gbé ìyá àti bàbá sípò tó ga gan nínú àdìsí kan wọ́n ní rídọ̀ í fèrè rídọ̀ wàlìdẹ́yìn ìyọ́nú ọlọ́run ọba ó ń bẹ níbi ìyọ́nú ìyá àti bàbá ìbínú ọlọ́run ọba ó ń bẹ níbi ìbínú ìyá àti bàbá bọ́lá ọba ti máa da méjèèjì pọ̀ nìyẹn kìí ṣe pé bẹ́ẹ̀ bàbá àtìyá ó ṣe déédéé ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ ká dúpẹ́ fún wọn nítorí pé bàbá wa àtìyá wa dáadáa tí wọ́n ṣe fún wa ọ̀pọ̀ gan-an àwọn tí wọ́n jáwọn àfa wọ́n jẹ́ kó yé wa wípé ìyá wa àti bàbá wa wàhálà tí wọ́n ṣe pọ̀ gan-an débi jẹ́ pé nǹkan alákọ̀ọ́kọ́ dáa fún wọn dúpẹ́ fún wọn ni pé wọ́n ṣàánú wa nígbà tá a nídìí àánú wọn òun ni wọ́n ṣàánú wa tá a bá bí ọmọ kalẹ̀ ẹ̀ lẹ́ báyìí ọmọ yẹn kò lè dá ṣe kankan kò sí tó fẹ́ ṣe tí bàbá rẹ̀ bá fi lè gbé kalẹ̀ lẹ̀ tí ò fún lọ́yàn tí ò ṣe kankan fún kò lè dá oúnjẹ rẹ̀ wá fún rẹ̀ kò lè dá kankan ṣe fún rẹ̀ ìgbà jẹ́ pé a nídìí àánú gan òní wọ́n ṣàánú wa lóòótọ́ tí wọn bá ṣàánú wa àwọn tó wà lẹ́yìn wa náà ni wọ́n sọ pé àwọn fẹ́ ṣàánú wa àwọn ìlú orílẹ̀-èdè wa ní ìsinmi àti àbá gbé ọmọ jù bì kan tí wọ́n bá yẹ̀dẹ̀ pé ìjọba kan wá gbé ẹ̀kọ́ yẹn tí ó gbé o tí wọ́n gbóhùn fẹ́ gbé lójú wọn lè sọ lẹ́nu pé òun gangan ló gbé wá bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ òun náà ni pé àwọn àfáà ń ṣàlàyé fún wa wípé ìgbà tá a nídìí àwọn òbí wa most ìgbà yẹn náà sànù wa lóbi àánú dáwà fẹ́ ṣe wọ́n yẹn a lè gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ọ̀gọ̀rọ̀ bàbá ló pé òun gangan ó ti ní nǹkan tó tó ìwọ́n tó wá jẹ́ ọmọ tó wá mú ọkàn wá fi kún ni gbogbo àwọn náà ní ìṣẹ̀lẹ̀ lọ́ba di bàbá tán gbogbo agan láti ń ṣiṣẹ́ lẹ́lẹ́gbẹ̀ẹ́ o ẹ ṣáàjẹ ní àwọn ibìkan tó gbé yọ máa pe owó fún mi tí wọ́n dàgbàlagbà ọ̀gọ̀ọ̀rọ̀ bàbá ní ọ̀gbẹ́kẹ̀lé pé ọmọ ń mú nǹkan bọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ màmá ní ọ̀gbẹ́kẹ̀lé pé ọmọ ń mú nǹkan bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gan wọ́n tún sin ọmọ tí wọ́n fi kúrò nílẹ̀ ayé ni dúkìá àwọn tí wọ́n bá nílẹ̀ lẹ̀ òun lọmọ ẹgbẹ́ òtún máa lò nígbèsè ayé rẹ̀ ẹni wọ́n bí àwọn bàbá wa àwọn màmá wa wọ́n ẹ̀ǹtàìtù sí pé ká dáadáa sí wọn torí pé bàbá àfẹ́ sànù wọn sí àánú tá a fẹ́ ṣe fún wọn àánú yẹn wọ́n lè dá ní fúnra wọn wọ́n lè dá àánú yẹn ní fúnra wọn tí a bá lówó lọ́wọ́ gbogbo àwọn tó wọ́n fẹ́ ṣe ó lé ní ó lè gbọ́ ọmọ ọ̀dọ̀ ó lè ṣe gbogbo ẹ̀ so ìgbà táwọn àti wọn ń sàánú ti wá yẹn àwọn ò lè dá a lè sọ pé abẹ́ lọ sáré gbá a lè dá nǹkan kan ṣe fúnra wa ìgbà náà ṣe kí ni o òun ni wọ́n sàánú wa ìgbà táwọn sàánú wa wọ́n àwọn máa ni alẹ́ yìí náà alali ibùkọ́ àwọn sàánú wa lórí wípé wọn fẹ́ ká kú tó máa bá ń sáré báyìí ìbànújẹ́ ò máa dé bá bàbá ìbànújẹ́ ò máa dé bá màmá gbogbo owó tí wọ́n bá ní kéèyàn ò mú wa èyí ọ̀rọ̀ máa wà ní tomi ojú tomi ojú òní ó fi máa tọ́jú ọmọ wọn ò ní fẹ́ kó kú wọn ò ní fẹ́ kí ìyẹn kó ṣe bàbá ò ní fẹ́ kó kú màmá ò ní fẹ́ kó kú ó lè ná gbogbo ọwọ́ ọwọ́ rẹ̀ tán nítorí ọmọ yẹn tó bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ kó kú ṣùgbọ́n àwa táwọn òbí wa bá ń sàárẹ̀ tá a bá náwó lé wa lórí àwọn ọ̀nà lórí pé kí wọ́n fi sẹ́kù wọ́n fẹ́ kú náà ni ẹ sáàjẹ́ máa ní sùúrù ẹ jẹ́ máa ní sùúrù ẹ jẹ́ máa ní sùúrù sùúrù tó lọ́jọ́ ni ó làwọn máa ń wò tiwa sùúrù tó lọ́jọ́ ni ẹ̀kọ́ náà lómi gbọ́wọ́ pé kò ní ìdí ká tọ́jú bàbá yìí mọ́ ẹ̀ wọ́n bàbá ti ń ṣe gidi jáde bàbá ti fẹ́ bọ́ sọ̀hún so ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àfi wọ́n lẹ̀ kó fi bọ́ sọ̀hún àti mọ̀mọ́dé fẹ́ bọ́ sọ̀hún ẹ̀jẹ̀ àfi wọ́n lẹ̀ kó fi bọ́ sọ̀hún ọ̀là àwọn ń wò tiwa. àwọn òní máa tọ́jú wọn wípé àdá àti ìfẹ̀kẹ́ ẹ kú ìtọ́jú kí bàbá wọn mọ̀ kú kọ́ lánìí kó máa fún wọn so àgbà ìpè kí wọ́n kú ni. torí ẹ̀ àwọn afá sọ fún wa wípé ntí àwọn òbí nǹkan tí wọ́n ṣe fún wa sọ wọ́n sọ fún wa wípé nǹkan tó lágbára púpọ̀ òun ni nǹkan tó jẹ́ pé wọ́n ṣe fún wa lára rẹ̀ náà ni wípé nítòmí fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yẹ ẹja wo màmá ó fún wa lọ́yàn ọyàn yẹn la fi strong òun la fi lágbára òun la fi lókun òun la fi la fi la fi bàbá òun yóò máa náwó lé wa lórí owó tó bá ná lé wa lórí òun lẹ́nìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ nìkan tó kàwé inú wa ni owó tó ń lórí òun la fi di pé ìwé yẹn fi jẹun olùgbà àwọn náà ní gbogbo nǹkan dáǹsọ náà bọ́dì wa mọ̀mọ́ ló ní tó ló fún wa lọ́yàn tó tọ́jú wa tí a fi ní eegun eegun wa ti ń kí yẹn tí ń gbogbo ẹ̀ tí ń dìbẹ́lọ́pù dáadáa yẹn tá a mú lọ́dọ̀ wa ni òun ni olódìbẹ́lọ́pù bàbá wa ní wàá náwó lé wa lórí tábà wà náà ń jẹ tá a bá ń mu ìdá ń jẹ tá a mu yẹn ọgọrẹ tí ń jẹ tí ń mu bàbá rẹ lọ náwó tó ṣe wàhálà rẹ tó fi fún un sáwọn òbí yẹn wà á ẹ̀ǹtà tó sì fi wọn so ló fi jẹ́ pé àwọn afá ń ṣàlàyé fún wa wípé tọ́lá bá fi gbé wọn sí ipò tó ga nìyẹn àdìsí tó lálàáfíà tó jẹ́ wípé àdìsí ńlá ni tó yẹ kó lálàáfíà Abu ló mú jáde ó dẹ̀ lálàáfíà wà ní sísílátù sọ ìhà ah, àdìsí àbí òrérọ̀ ni òun náà ni pé máa ń lámì yẹ́ṣukúrú nàṣà lámì yẹ́ṣukúrú là ẹni tí ò bá lè dúpẹ́ fún èèyàn irú ẹni bẹ́ẹ̀ kò ní lè dúpẹ́ fún ọlọ́run láéláé so àwọn òbí wa wá ní àní láti dúpẹ́ fún wa ọpẹ́ tá a dúpẹ́ fáwọn òbí wa òun náà ni dáadáa ni a dúpẹ́ fún wa. agbọ́dọ̀ al-ihsan ilayhim ṣíṣe dáadáa sí wọn òun láàfin dúpẹ́ fún wọn. lọ́gbà àdìsí abúlé abúlé òun lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì ni ayyul amal ahabbu ila ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì pé iṣẹ́ wo òun lọ́lọ́run ọba fẹ́ràn jù òṣèlú ọba ní as-salatu ala òṣìṣẹ́ ọlọ́run ọba ní irun tá a bá kí tí ààjẹ kásìkò rẹ̀ ọ lọ tá a fi kí òun níṣẹ́ tó lọ́lá jù ọwọ́ ni lẹ́yìn wọn gbà ó ní àjù sọ ó tún ní èwo tún ni lẹ́yìn ìgbà náà òṣìṣẹ́ ọlọ́run ọba ní bírú lè wà nídẹ́yìn kéèyàn ó ṣe dáadáa sí ìyá àti bàbá òun ló ń tẹ̀lé oní súnmọ́ ayé èwo tún ni kọ́lá al-jihadu fi sabilillah òun náà wà ní kéèyàn ṣe jihadi sójú ọ̀nà àtúntò lọ́wọ́ bá ìyẹn ló fi jẹ́ pé lẹ́yìn kákírun ká má ṣe ẹbọ sọ́lọ́run ọba ìdókàn lẹ́yìn rẹ̀ òun náà ni pé ká ṣe dáadáa sí ìyá àti bàbá wa òun ló kàn lẹ́yìn rẹ̀ gbèrè pé ìṣọlọ́wọ́ bá ogun mímbà níjọ́ kan bọ́ṣọlọ́ bá gun mímbà rí lọ ogun alákọ̀ọ́kọ́ ó ṣe amínà àwọn sọ̀rọ̀ bá ti ń bẹ ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níjọ́ náà wọ́n gbọ́ ààrẹ tuntun gun mímbà rí ẹlẹ́ẹ̀kejì ó ṣe àmínà àwọn sọ̀rọ̀ ti ń bẹ ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n gbọ́ ààrẹ tuntun gun mímbà ẹlẹ́ẹ̀kẹta ànábì ti sọ pé amina fàkọọlù ya Rasulullah aláàmà àmọ́ǹtà torí kí ló fi ṣe àmì ànábì ló ṣe àmì yẹn o so ànábì ṣe àmì jìbìrì náà ṣe àmì àwọn kan wá jẹ́ àbá tí ń ṣàdúrà èèyàn gbọ́dọ̀ ṣe àmì lẹ́yìn rẹ̀ ara mọ́ni àjùtà àwọn kan tó gbé dénú o ìpèdè àbá o má ṣe gíní o má ṣe àmì lẹ́yìn àdúrà tí wọ́n dẹ̀ rí àdíìsì kànábì gangan ṣe ámì jìbìrìlù ṣàdúrà ànábì ṣe ámì jìbìrìlù náà dẹ̀ tún ní ó ṣe ámì fàdúrà ànábì ó di méjì so ànábì tún sọ pé tí àwọn màláìkà tí ó bá ń ṣàdúrà fún ọmọ ìyá rẹ lẹ́yìn tó ń ṣàdúrà fún ọmọ ìyá rẹ lẹ́yìn àwọn màláìkà ó máa ṣe ámì sí àdúrà rẹ àwọn èèyàn kan tó wá dìde lórílẹ̀ ayé lónìí wọ́n léèyàn gbọ́dọ̀ ṣe ámì lẹ́yìn àdúrà subhanallah wọ́n lè sọ di mọ́ni àjò ipe ìrọ̀bọ̀rọ̀ sí ahábí lẹ́yìn àdúrà so látara bẹ́ẹ̀ arabi tí wà láwa lórílẹ̀ ayé tá a wà lónìí nìyẹn so àwọn sọ abániyá Rasulullah àlámà àmọ́ńtà kí ló dé tó o ṣe ámì kọ́ọ̀là ó ní àtàní jìbìrìlù jìbìrìlù wá bá mi ó ní ya muhammad ìwọ ànábì ó ní rọ́gìmà ánfúnmùrì ìn zukiritu indahu wàlámù ẹ eh, zukirita indahu wàlámù yusalli alayhi ẹ̀dá bá dákọ̀ wọ ànábì lọ́dọ̀ rẹ̀ tí ó sọ pé Allahumma salli ala Muhammad wa sallim sọ ó ìwé ẹni bẹ́ẹ̀ imú rẹ̀ ti gbolẹ̀ ó ti dẹ́ni àbùkù ó sọ wọn níbi fàkúlì àmì sọ pé àmì fàkúlì tó àmì bẹ́ẹ̀ náà ló sọ pé rọ́gìmọ̀ àǹfọ̀mọ́rí ìdákàlà alẹ́ ìṣáàrú Ramadan ẹ̀ẹ́dọ́sùn Ramadan wọlé tì so wọ́n á jẹ́ pé súnmọ́ kọ́ra jẹ́ àfàlàmì yúgù farula ó wá jáde góònù Ramadan wọn wá foríjì ó ní sọ bẹ́ẹ̀ pé àmì ìdílé sọ pé káàdì bí ó ṣe àmì ó paláṣẹ ni àdébí sọ pé àmì ọ̀rọ̀ ni rọ́gìmọ̀ ànfọ̀mùrí in àdìrọ́kà àbàwẹ́ in bẹ́ẹ̀ náà ni imú rẹ ti gbólẹ̀ ẹni tó lé ìyá àti bàbá rẹ̀ bá àbí àó àdáhùmá àbí kanuwa ló lé bá fàlámùnì dìkìláhù àlìjánà àmẹ́yẹ̀jì ò jẹ́jẹ́ sábàbí fún un tó fi jẹ́ ní àlìjánà onígbọ́ sọ pé àmì àrẹ́bí ni fàkúlì tó àmì rẹ̀ àmì so látara bẹ́ẹ̀ lára àdìsí nìyẹn èyí tó sọ fún wa wípé èyí tó ṣàlàyé fún wa nípa wípé ká lọ mọ̀ wípé òbí wa ó jẹ́ nǹkan ló ṣe wípé ó tóbi wọ́n máa ń sọ wípé sáà lè ṣẹ̀san fòbí téèyàn sọ wípé ah ẹ̀san tí mo ṣe yìí ó ti tó téèyàn sọ pé ah mo ṣe gáwá fòbí mi mo ṣe nǹkan báyìí fún bíi mi mo ṣe nǹkan báyìí fún bíi mi ah, ah. eléyìí náà ti tó òṣìṣọ́lọ́wọ́ bá ní ìtẹ́yàn lè ṣe fún bíi tó lè jẹ́ pé èèyàn sọ pé èèyàn ti ṣẹ̀san fún bíi ó wà ní àdìsí àbí ìwúrẹ́ náà làyé jì sí wàládùn wàlídàn ọmọ kan ò lè ṣẹ̀san fún bàbá rẹ̀ àbí kó ṣẹ̀san fún màmá rẹ̀ ilá ayẹ̀jídà wù mamlukan àyàfi tó bá yẹ pé òbí rẹ̀ ọba wọn lẹ́ni tó ṣe rí pé ẹ̀rú ló bá wọn fàyẹ̀sítẹ̀rì ó wá lọ ra òbí rẹ̀ fàyè òtíkù ò àwọn fàyè òtíkọ ò ọwọ́ àṣẹ̀ṣẹ̀ wàá bọ́kùn lọ́rùn òbí téèyàn bá gbé bá kéèyàn ti mú òbí rẹ lẹ́rú ó wá lọ ra òbí yẹn ó wá yọ kúò nípò kíni o ipò jẹ́rú ó wá sọ òbí yẹn di ọmọlúàbí torí ní báyìí sọ̀rọ̀ ọmọlúàbí èèyàn máa free lórílẹ̀ ayé yóò lè ṣe nǹkan tó bá ṣe kí o nǹkan tó bá wù torí ẹ̀ òṣèlú ọba ni ẹ bá ṣe léyìí òun lẹni tó jẹ́ yí pé ó ṣẹ̀san rẹ̀ fún bàbá rẹ̀ pé so látara bẹ́ẹ̀ àbí ó ṣẹ̀ṣẹ̀ rẹ̀ fún màmá rẹ̀ pé lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ jẹ ẹni tí ó tọ́jú àwọn òbí wa bẹ̀rẹ̀ pé àdìsí sàlàyé fún wa wípé ẹni tó jẹ́ màmá wa ká tún ti ìtọ́jú tiẹ̀ ìṣe dáadáa tiẹ̀ síwájú kó lékún púpọ̀ lẹ́yìn náà lọ́wọ́ tó kan ẹni tó jẹ́ bàbá wa ọlọ́wọ́ wa sọ fún wa nínú àyà tí wọ́n ń kà fún wa yìí ọlọ́ni wa kọ́dọ̀ rabbuka Allah. kọ́dọ̀ rabbuka alla ta'budu illa iyya. ọlọ́run ọ̀kọ́dọ̀ rabbuka ọlọ́run ọba rẹ ó ti lọ di ẹni tó ṣe wípé ó pàṣẹ pé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan àyàfi òun náà. wọ́n ní ìwádìí lẹ́yìn lẹ́yìn náà ó pàṣẹ wípé kẹ́ ẹ ṣe dáadáa sí òbí yín gan-an náà. Ìmọ̀ ayébẹ̀lẹ̀ ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé wípé ó ṣeé ṣe yẹ̀bùlùgánà ìndàkàlìkìbà kó débi dídàgbàlagbà lọ́dọ̀ rẹ̀. Ahadu uma, ọ̀kan nínú àwọn méjèèjì tàbí kó jẹ́ pé àwọn méjèèjì ló dàgbà sọ́dọ̀ rẹ̀ torí pé déyàn bá di dàgbà alágbà ìyẹn tún yàtọ̀ àwọn òbí wa kálóbì nísìn ọmọ bá jẹ́ bí ọmọ twenty five years òbí rẹ̀ lè má ti ju ọmọ fifty years lọ tàbí ọmọ sixty years ẹ máa rọ ọmọ fifty ẹ máa sixty years ó sì lè máa jẹ́ ẹni tí ó sì lágbára láti lè máa ṣe nǹkan so níbẹ̀ ìwọ̀n abálí títẹ̀ kí ara fáwọn òbí ló máa mọ́ ńgbà náà èèyàn kàlẹ́ lọ́ máa ra nǹkan fún wọn ó lè lọ́ máa fún wọn ní nǹkan ó lè máa béèrè wọn gbogbo ìgbà ó lè lọ bó wọn á fẹ́ wá kí wọn ìdẹ́yẹ lè máa ṣe ń bà yẹn nìyẹn ṣùgbọ́n tí wọ́n bá ti ń di pé wọ́n ń dàgbà lágbàá gbàdé àbá ti ń wọ eighty something years ó ti di pé agbára ò ní sí mọ́ ó lójú nǹkan téèyàn lè máa dá sí nígbà náà lọ́lọ́run bá fi dárúkọ dídàgbàlagbà níbí bíi èèyàn máa ní bùkátà sí pé kó tọ́jú òbí so inú kó gba ẹni tí ó máa tọ́jú wọn fún wọn ara pé wọn náà lọ ń tọ́jú wọn nìyẹn àwọn kan sọ yí pé nílò òyìnbó kì í sí wàhálà tó gbé àwọn gángan ti kéta ìjọba ló kéta fún gbogbo ẹni bá ti dàgbà alágbà òun ni ó mú wọn lọ ibi tí wọn ti máa gbé tiwọn àwọn tí wọn ti àwọn tí ó máa kéta fún wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n yìí ti wá ń bì kò rọrùn bẹ́ẹ̀ kò rọrùn bẹ́ẹ̀ àwọn tó wà ní òyìnbó tí wọn ò ní ju pé kí wọn kà lọ máa bẹ òbí wọn wò nígbà tó yẹ pé ìjọba ti bá wọn tọ́jú ẹ̀ wọ́n lọ máa bẹ̀ wò ní gbogbo ìgbà lóòrèkóòrè ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n ń bí àwọn òbí wa tí wọ́n bá ti dàgbàlagbà àkàsí tá a ní fún wọn nígbà tí wọ́n wà ní ọmọ sixty years sókè ó máa yàtọ̀ sí àkàsí tá a ní sí wọn nígbà tí wọ́n bá ti di ọmọ eighty something years torí pé ara àwọn ó ti ṣe kí ni yóò ti yí padà lọ́lọ́run fi ń sọ ń bẹ̀ pé tí wọ́n bá ti wá di pé àwọn méjèèjì ni wọ́n dàgbàlagbà bọ́ ni ó ẹ̀dá méjì ọba dàgbàlagbà débẹ̀ yẹn wàhálà tiẹ̀ máa ń ṣe gbẹrẹ. ẹ̀dá òbí ẹ̀ bá dàgbà alágbà dé ipò bẹ́yẹn à wàhálà rẹ̀ ọ̀sẹ̀ gbẹrẹ o wàhálà ńlá ní bẹ níwájú ẹ̀ lọ́lọ́run fi sọ báyìí fún pé kí ọlọ́ni ọmọ ṣe. ọlọ́ni tí ó bá débi dídàgbà alágbà lọ́dọ̀ rẹ̀. àwọn ọmọ náà á ó fi ọ̀kan nínú àwọn méjèèjì àbí àwọn méjèèjì ló débẹ̀. ọlọ́run ni wàhálà àtàkùnlá umá ufin òrẹ̀lẹ̀ gbólóhùn ufi lọ́dọ̀ àwọn lágbáwá oríṣiríṣi lúgà òun ló ní ìgbà míì wọ́n lè yí fatia rẹ̀ wọ́n lè jẹ́ afi ó lè jẹ́ ufi ó lè jẹ́ ifi. So, O le gba tẹ̀níwìn ó lè má gba tẹ̀níwìn ẹ̀jẹ̀ bá ti sọ ó lè ní áò níwájú tí wọ́n sọ pé ufe áò sakti so oríṣiríṣi ọ̀nà òun ló ní lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn alárúbáwá tí wọ́n máa ń gbà á pè ṣùgbọ́n ọ̀nà tó gbajúmọ̀ òun náà ni kùránì mú wá yìí kí ni ìtumọ̀ rẹ̀ òun náà ni àtàdọ́járù so ìyẹn ni wípé mi ò bẹ́ẹ̀ kí wọ́n máa sọ fáwọn òbí èèyàn wípé ara ń ni mí sí yín ara ń kan mí sí yín ẹ ti ń kó wàhálà bá mi jù tó pé ìgbà tí kíní ẹ máa ń ṣẹlẹ̀ òun ìgbà téèyàn bá dàgbà ẹ bá ti dàgbà ọ̀rọ̀ tí wọ́n máa sọ yóò tún yàtọ̀ sí ọ̀rọ̀ tí ọmọ yẹ tí normal tó ń sọ torí pé yóò ti máa dàbí yóò ti máa dàbí ọmọ eke lọ́pọ̀lọpọ̀ gbà ẹ lè ti tọ́jú rẹ̀ láàárọ̀ kó sọ pé o mọ̀ tí ìtọ́jú mi lónìí so ládàra bẹ́ẹ̀ ìwọ náà wà bẹ̀rẹ̀ sí máa kara pé ìbáwọ́ ni mi ń tọ́jú yín ìbáwọ́ ni mi ń tọ́jú yín so ìyàwó rẹ̀ máa ṣe bẹ́ẹ̀ kọ́ máa kara níwájú wọn kọ́ máa sọ níwájú wọn wípé ẹ wo ẹ̀ ń fi ìnira kàn mí onápẹ̀ni wà látàkúnléláwùmá òfin má sọ wípé ẹ̀ ń fi ìnira kàn mí ẹ̀ ń kó wàhálà bá mi ṣùgbọ́n ẹ̀gbẹ́ àwọn bàbá ọdún ṣáájú làwọn ẹ̀gbẹ́ má sọ pé sí ọ wọn kò síbi tí wọ́n tó gbọ́ ẹ̀gbẹ́ má sọ pé sí ọ wọn ìyẹn ni pé ìgbà tí wọ́n bá dàgbà lágbà òun lọ jẹ́ pé tí wọ́n bá fẹ́ tọ́jú àgbàlagbà èèyàn ọ̀fẹ́ sọ pé ó súyàn ọlọ́mọ sọ pé ó ti sú mi wọ́n sọ bẹ́ẹ̀ fún so wàlá takùnlá ọmọ òfin so ọlọ́wọ́n ní kíni ọ wàlá. ọlọ́wọ́n ní wàlá tẹ̀lé àríwúmọ́ ọlọ́run ní ọ gbọ́dọ̀ jágbe mọ́ wọn náà ọ̀rọ̀ ní kéèyàn jágbe mọ́ yàn kí ló dé ẹ̀fẹ́ pa mí ni ẹ̀fẹ́ pa mí ni ṣé wọn èbí yàn lẹ́bí mi ni ṣé mi nìkan náà ni kí wọ́n máa tọ́jú yín ni ọlọ́ni wà látẹ̀ni àrègùnmá mọ́jàgbé mọ́ wọn. ọ̀rọ̀ yìí tọ́lọ́wọ́n bá mú wá yìí kìí sóun nìkan láwà kálé mọ́ o kéwọn ní nǹkan méjì lọ́lọ́wọ́n bá ní kí n má ṣe ó ní má sọ fún wa wípé ẹ wo ó ti sú mi ẹlẹ́ẹ̀kejì ló ní kí n má sọ fún wa wípé kí ni o ẹ̀wẹ̀ kóra yín kó lẹ́gbẹ̀ẹ́ níbí so kí n má jagbe mọ́ wọn ẹ̀fínilẹ̀ kí ló dé kí n má jagbe mọ́ wọn kí ẹsẹ̀ yìí nìkan o àwọn àfáàní yìí ké ìtò burú jù kọ́ ọmọ sọ bóun fẹ́ na ìyá àwọn àbóun fẹ́ na bàbá àwọn ìgbà ẹ̀ má lè rúgbìn lè nà yín o mo lè o wọn ìtò burú jù ni pé ó ti wà nínú ọ̀rọ̀ yìí náà bẹ́ẹ̀ pé o ò gbọ́dọ̀ lù wọ́n ìyìn tó bá tóbi nínú ọ̀rọ̀ yìí ó ti wà ń bẹ̀ èyí tó tún kéré nínú ọ̀rọ̀ yìí náà ó ṣe kí ni ó ti wà ń bẹ̀ torí pé lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn alárúbáwá tí wọ́n bá ti mú nǹkan kan wá a ní nǹkan tá a máa ń pè ní màfúhùmùlìmù wá fákọ̀ màfúhùmùlìmù wá fákọ̀ ni pé ìyìn tó jẹ́ pé bákan kan náà nìtumọ̀ wọn wọn ò yàtọ̀ síra wọn òòrùn à ń pè ní màfúhùmùlìmù wá fákọ̀ ìtumọ̀ wọn bákan kan náà ni ó wá lè lọ òkè jù ó dẹ̀ lè lọ sí kíni o ìsàlẹ̀ jù àwọn afáwọn amápẹ̀jú wa ètò lè òkè jù tó lọ ìsàlẹ̀ jù téèyàn bá sọ wípé ọkùnrin yìí hmm, tí ó fi one naira lásán tó o bá fi sí lọ́dọ̀ tó bá dọ̀la tó bá wá béèrè one naira yẹn lọ́wọ́ rẹ̀ ó kò lè rí fún ọ ìwọ́gbó ti gbọ́ yé ń bẹ̀ wípé ọkùnrin yìí bọ́ ọ bá gbé one thousand lé lọ́wọ́ olórí ni o ò lè bá ìtò sọ fún ẹyẹ ti jẹ́ kó yé ọ wípé mọ̀fúnmù mọ̀ wá fẹ́ kọ̀ tiwa mẹ́ẹ̀ o ti gbọ́ nǹkan tó wà lókè yẹn o ti gbọ́ yé lọ sókè wípé kò sí irú ìdọ́gbẹ́gbẹ́ yìí náà ni pé kò sí irú owó tẹ́ ẹ lè gbé fọkùnrin tẹ́ ẹ bá ní kọ́ba yín mú ńjọ́ kejì kò ní ṣe gíní o ẹ ní bá ń bẹ̀. ẹ pé mọ́fì wọn náírà dánwò bó ti wà yẹn tọba ní gọbọ ọmú wá lọ́la gọbọ ọmú dání ò ní rí gbà lọ́wọ́ rẹ̀ o rí pé kò sí tó fi dánwò owó tó máa rí gbà rẹ̀ ló bẹ́ẹ̀ náà ni tọba sọ wípé ọkùnrin tẹ́ ń lọ́kàn gbé fifty million fún bá ní kó lò láàrin oṣù mẹ́wàá tó bá láàyè gbélé ni. ti sọ wípé kódà kéèyàn gbé nǹkan tí tó fún ó ti bọ́ sínú kíni o ó ti bọ́ sínú ọ̀rọ̀ rẹ̀ ẹbí ẹgbẹ́ máa fún mọ̀ wá fákọ̀ a máa gbé lọ sókè a máa gbé lọ sí kíni o ilẹ̀ ẹlẹ̀ lóbi jẹ́ pé ọ̀rọ̀ tó wà níbí a lè gbé lọ sókè a lè gbé lọ sí kíni o ilẹ̀ ẹlẹ̀ pé gbogbo tó bá ju wípé kéèyàn sọ fóbi rẹ̀ wípé ẹ wo ẹ̀ ń kó wàhálà bá mi àbí kéèyàn jágbe mọ́ wọn gbogbo tó bá jù lọ ó ti wọnú àyà yìí gbogbo tí ọba tó náà ṣe kí ni ó ti wọnú àyà yìí ìyìn tó bá tún wá ṣe déédéé rẹ̀ ọ̀rọ̀ ni ẹ má náwó ọmọ òrukàn lọ́wọ́ bá sọ mọ̀mọ́ lọ́wọ́ bá fẹ́ sọ ní àwọn tí wọ́n ń náwó ọmọ ọlọ́wọ́ ló wọ́ọ̀dù akàlà ń bẹ̀ akàlà ni pé èèyàn fún owó ọmọ òrukàn ó fi ra oúnjẹ ọwọ́ àná àwọn afọ́ọ̀nì bákan náà ni ọba àfi ra sọ bákan náà ni ọba àfi kọ́lé bákan náà ni ọ̀nà oúnjẹ gbogbo ni ọ̀nà náà ni so bẹ́ẹ̀ ni nǹkan tó bá ṣe déédéé wípé èèyàn jágbe mọ́ òbí èèyàn wọn ni àmì ìjágbe mọ́ wọn mo kàn sọ ni pé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn náà ṣe kí ni o ti wọ̀ bẹ̀ báwo bí ẹ pé nira sọ fún ọ pé mi nílé wá mọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ màá sì sọ mi ò nílé wá dọ̀ mọ́ ẹ sáà yọ̀ǹda mi so bó o ti sọ yẹn náà ọlọ́run bá lóun ò fẹ́ bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ni pé a gbọ́dọ̀ àbándọ́ àwọn òbí wa ìtọ́lọ́wọ́ bá ń sọ bí ni o gbọ́dọ̀ àbándọ́ àwọn nígbà tí wọ́n bá jẹ́ kí ni o tí wọ́n bá dàgbà lágbà o bù wọn àbándọ́ wọn ni o o ní bù wọn àbándọ́ wọn ni o wọ́n jẹ́ kí ni o o gbọ́dọ̀ gbé wọn kalẹ̀ lẹ̀ o gbọ́dọ̀ tọ́jú wọn ni o tọ́jú wọn ni tí o ṣe méjì bẹ́ẹ̀ náà. وقل لهما قولا كريما ọlọ́ni wa kò láwùmá kọ́wùlà ń kẹrí man ọlọ́ni àwọn òbí rẹ̀ kú ìyá ùmá ìdí kó o máa sọ fún àwọn méjèèjì òní kọ́wùlà ń kẹrí man gbólóhùn tó jẹ́ gbólóhùn tápọ̀nlé ńbẹ́ńbẹ́ ó ti láwọn gbólóhùn kan bẹ́ẹ̀ kò sápọ̀nlé ńbẹ́ ibùkẹ́ ò ní sọ ní líle nígbà tó ní pé bá a mú kinní wá ń bẹ̀ yẹn ẹ̀wọ̀ ẹ̀yin náà lọ́ọ́ mú fúnra yín so ẹlọ́mú fúnra yín èèyàn sọ líle ṣùgbọ́n gbólóhùn tí ò sápẹ́lẹ́ ń bẹ̀ ni kí èèyàn sọ fún bí èèyàn pé kó lọ ṣiṣẹ́ rẹ̀ fúnra rẹ̀ gbólóhùn àti pé kò sápẹ́lẹ́ ń bẹ̀ ẹ wo ó fẹ́ rẹ̀ mi kò sápẹ́lẹ́ ń bẹ̀ ọba àṣọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá fẹ́ kó jẹ́ pé gbólóhùn tó bá ṣe ọ ó gbọ́dọ̀ níbi adàbín wàbìtàrín ó gbọ́dọ̀ ní ẹ̀kọ́ nínú ọ ni ní pé òun gbé àwọn òbí yẹn òun gbé wọn tóbi tọ́lá máa ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ nìyẹn so látara bẹ́ẹ̀ àwọn afáàsọ fún wa pé gbólóhùn tí wọ́n máa jáde wá lẹ́nu wa sáwọn òbí wa wọn ò ní máa rí yín pé èmi náà lọ wá sọ ọ̀rọ̀ báyìí sí èmi náà ló sì sọ báyìí a jẹ́ kí gáàpù yẹn ó wà yìí pé òbí wa là ń bá sọ̀rọ̀ kò kí ṣe ẹgbẹ́ wa òun là ń bá sọ̀rọ̀ so àpọ́nlé gbọ́dọ̀ máa ṣe kí ni o ó gbọ́dọ̀ máa wà ń bẹ́ẹ̀ náà. واخفض لهما جناح الذل من الرحمة àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wọ́n wá ṣàlàyé fún wa yìí pé waqfid lahuma janaha dhulli mina rahma ọlọ́run ọba yá ìyẹ́ ó yá ló ń bẹ́ẹ̀ ìyẹ́ lẹ́yẹ́ fi máa ń fò so ìwọ wa ní tó bá ti ń dàgbà lágbàá ìwọ náà rí i pé o ti fẹ́ máa fò lójú sánmà jàná yóò ti máa wà fún ọ O ti dẹni àpọ́nlé lọ́dọ̀ kí o lọdọ àwọn èèyàn ọ̀gọ̀rọ̀ ni o ti dẹni àpọ́nlé lọ́dọ̀ àwọn èèyàn nígbà dàgbàlagbà rẹ o lo kí ló ṣe tó jẹ́ ìyẹ́ ẹ̀tì yẹpẹrẹ lọ́wọ́ máa lọ́nà gíyó lọ́dọ̀ àwọn òbí rẹ̀ gbogbo ó ti lágbára jù wọn lọ ó ti lágbára jù wọn lọ ìgbà míì ó ti nípò jù wọn lọ gbogbo nǹkan ó ti yé ní jù wọn lọ so tí wọ́n tó ti bẹ́ẹ̀ náà ọ̀wá gbọ́dọ̀ sọ pé tó níyẹn ọ̀wá fi ṣe gàǹtà sí wọn gbogbo owó tó ní òbí rẹ̀ lónìí làbùsọ yìí pé òbí ẹni lè wá nínú èèyàn ó lè mú nǹkan tó bá wù tí ò ní gbà yọ̀ǹda lọ́dọ̀ ọmọ ẹ̀sìn ló mú wa bẹ́ẹ̀ torí pé ọmọ mi kásìbì lára aṣẹ rẹ̀ ni ó lè lo nǹkan kan kó o mú wá sọ́dọ̀ bàbá rẹ̀ bóyá o mú fóònù wá ní ìsìn sọ́dọ̀ bàbá rẹ̀ yóò lè sọ fún ọ fóònù yìí mo fẹ́ lò bá mu ó ti di tiẹ̀ ìtẹ́sí ni ìtẹ́sí ni ẹ̀ ń ra mí fún yín tó bá gbà ní tó bá ní ìgbà ah, kan ra mí fún mi. eléyìí rẹ̀ lọ́wọ́ fẹ́ lò ó ni o tẹ́gbọ́n bá fẹ́ tẹ̀lé tẹ́sí sọ èyí ò filẹ̀ ni bẹ́ẹ̀ sì ti ni fún bàbá nìyẹn so ó yọ̀ǹda fún bàbá gan tó bá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ bàbá yẹn ó wà máa bẹ́ ni ó máa bẹ́ bàbá nìkan náà lọ́tún yọ̀ǹda fún pé ó lè kọ ìyàwó ọmọ rẹ̀ lẹ̀ ó lè sọ pé mo fẹ́ kọ ọkọ ìyàwó yìí lẹ̀ bàbá nìkan wọ́n yọ̀ǹda fún sọ baba uwọ́n ní sọ́jọ́ pé kọkọ ìyàwó ẹ̀ ó yẹ lọ bá nàbì igbe bàbá mi ní kí n kọ obìnrin yìí lẹ̀ àní mi ní kọ́ lọ kọ́ tó o bá ní kó obìnrin yẹn lẹ̀ ọ máa bẹ bàbá rẹ ni o o ní lagidi o o ní sọ pé ẹ wò ó ẹ kò lè yé yín náà kò lè yé yín so so so ló fi jẹ́ pé àṣẹ tọ́lọ́n gbé fún bàbá àṣẹ tó tóbi ni àṣẹ tọ́lọ́n bá gbé fún bàbá àṣẹ tó tóbi ni so látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé wọ́n sọ fún wa yìí pé a gbọ́dọ̀ wo pa á tóbi ìdá máa lò lọ́dọ̀ àwọn òbí wa jàná uzulli. ọ̀pọ̀ ọ̀gbìn làwọn máa jẹ́ náà àdóhùn mí yẹn ni mí bàyàníyà olótúmọ̀ jana azuli fún wa olótúmọ̀ rẹ̀ bàyàníyà nìyẹn òun ni pé jana azuli ló ń lò tí jana azuli yẹn jẹ́ kí ni o àràmà ó máa ṣàánú wọn ni ó kẹ́ wọn ni ó máa ṣàánú wọn ó máa kẹ́ wọn tó gbé màdán dàgbàlagbà yẹn wọ́n yanyan gẹ́gẹ́ bí wọn náà ti ní bùkátà sí wọn lánàá táwọn náà dẹ̀ sí fún ọ àwọn náà ti wá ní bùkátà sí àánú rẹ wọn láti sànú wọn sòdò gbé àwọn ti dàgbàlagbà wọn láti sànú wọn sòdò ń pè ní ìyẹ́ ìyẹ́ ìyẹ́ pẹrẹ tó fún wọn náà ni pé àánú ló kù tó máa ṣe wọn fún wọn o ò ní wá lagídí o ò ní lágbára lé wọn lórí ọjà ẹni tí ó yẹ pẹrẹ ara rẹ fún wọn náà. وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل ọlọ́ni gbólóhùn tí ó wà máa wà lọ́dọ̀ rẹ tí ó máa sọ fún àwọn òbí rẹ òun náà ní í pé èrò amúhùmá eléyìí wá sí general kí gbogbo ọmọ ló lè sọ eré ilé ìfòbí ẹ àwọn dasọlẹ kan yẹn náà àwọn kan àti èsì general bẹ́ẹ̀ njẹ́ òbí ọjọ́ jẹ́ náà ni pé tóbi bá fi lè jẹ́ ẹni tí èsè mùsùlùmí kínní yẹn ò ní dọ́dọ̀ rẹ̀ tán yányán kò lè báyàn tí ẹ ti ṣe mùsùlùmí kò lè báyàn tó yẹ pé kí ni ó kì í ṣe mùsùlùmí nítorí lè gáìdì ẹ̀ kò sí lọ́dọ̀ rẹ̀ irú àdúrà yìí náà nísìnyí kò lè lẹ́tọ̀ọ́ sí o ò lè ṣàdúrà fún láéláé nítorí pé kì í ṣe mùsùlùmí àyà tí wọ́n ní one hundred and thirteen ọlọ́run ọba ti ṣàlàyé pé kò lẹ́tọ̀ọ́ màkánàlì nàbíyì wàlẹ́dínà àmánù àyẹ̀sàfírù lil mushriki wàlàùkánù ulè kúrìbà ọlọ́run ni kò lẹ́tọ̀ọ́ fún ànábì. ọlọ́run kò lẹ́tọ̀ọ́ fún ànábì àti fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo. wọ́n gbọ́dọ̀ láwọn fẹ́ máa tọrọ àforíjì fún ọ̀sẹ̀ bọ̀. wàlọ́ kánú kò ní kóróbà mi kódà kò jẹ́ pé ẹbí wọn ni lẹ́yìn ìgbà tó jẹ́ pé ó ti hàn sí wọn. من بعد ما تبين لهم أنهم So lẹ́yìn ìgbà ọlọ́gbọ́n ti mọ̀ pé ọmọ ọ̀nà ni wọ́n tí bàbá bá ń bẹ láyé tí màmá rẹ̀ bá ń bẹ láyé tí wọn ò tí ì jẹ́ mùsùlùmí àdúrà tó máa ṣe fún wọn ni pé ìwọ ọlọ́run ọba bá ń fọ̀nà mọ̀ wọ́n aláhùnmá ìwọ ọlọ́run ọba ìdí àbáwáyì dọ́gbẹ́nìkan bá ní ìdí àbí dọ́gbẹ́bìnrin yá bá ní ìdí umi ìwọ ọlọ́run ọba bá ń fọ̀nà mọ́ bàbá mi ìyá mi àbáwọn òbí mi méjèèjì sùmọ́dọ́gbé wọn ti kú èyí tí ọba ti mọ̀nà nínú wọn kò ní àdúrà mọ́ tẹ́ ẹ bá ń ṣàdúrà fún ẹ yóò tún mọ jẹ́lẹ́sẹ̀ ni o gbogbo àyà kùránì ti kọ̀ pé èèyàn ò lè ṣàdúrà fún wọn èyí tó bá wá jẹ́ mùsùlùmí òun lọ́lọ́run wá ní pé kí ni ó kéèyàn ṣàdúrà fún un kí làdúrà téyìn ó ṣe fún un. gbàgbọ́ pé ìwọ ráàmà tí wọ́n lè ṣe fún wa láyé kò sí mọ́ ráàmà tọ̀dọ̀ ọlọ́run ló kù tọ́wọ́ a máa tọrọ fún wa ìwọ ọlọ́run àánú tèmi lè ṣe fún wa ò sí mọ́ àti ojúmọ́ ti kú ìwọ ọlọ́run wa bá ń ṣàánú àwọn méjèèjì kàmá àwọn afáàní pé èèyàn bọ́ sọ pé kà máa rọ bàyá ni sọgírọ gẹ́gẹ́ bí wọ́n ti sàánú mi ńgbà tí wọ́n hàn kékeré torí pé àánú táwọn òbí bá ṣe ń kékeré ńgbà mi ó lè kéré ó lè mọ tíntínní òbí mi wà gan kò tiẹ̀ ráàánú ṣe fọ́mọ òbí mi wà lẹ́gbẹ́ òbí ma tán ló kú kò ráàánú ẹgbẹ́ ṣe òyìnbó lọ ṣàdúrà fún gbogbo mùsùlùmí ló bá kú òbí lọ ṣàdúrà fún ṣé olóbi ẹgbẹ́ àbá àbùsọ yìí pé kàmá gẹ́gẹ́ bí agbára pé nítorí pé rọ́bà yá ní sọ̀gìrọ̀ ìpè nítorí wípé àwọn méjèèjì wọ́n tọ́jú mi nígbà tí mo wà ní kékeré so òtòbí ẹ wá ní pé gẹ́gẹ́ bí wọ́n ti tọ́jú mi ẹtí ọba tọ́jú yẹn àti fi wípé bó ti tọ́jú yẹn ẹtí ọba tọ́jú yẹn kò ní ráàánú kankan nìyẹn ṣẹ́ńkà sọ pé nítorí pé wọ́n tọ́jú yẹn kẹ́ ẹ lásán ni.

àánú ọlọ́run ọba ju ìtọ́jú òbí lọ tá a bá ní àánú ọlọ́run ọba dáa kódà gẹ́gẹ́ bí àánú tóbi ṣe àánú òbí ò lè tó àánú ọlọ́run láéláé torí ẹ̀ ló fi jẹ́ pé kí ni o ìtumọ̀ tó dáa jù ń bì ni pé nítorí wípé àwọn méjèèjì wọ́n jẹ́ ẹni tó tọ́jú mi nígbà tí mo wà kékeré náà. ربكم أعلم بما في نفوسكم ربكم أعلم Bima fi nufusikum àwọn afọ́ntẹ̀sír àwọn kan sọ pé àyà yìí àámù ló general ló jẹ́ àwọn kan ní ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ń sọ ọ́ bọ̀ yìí nìkan láàlú àyà yìí fún torí pé nǹkan táwọn sọ pé àwọn kan sọ pé general òun ni àyà yìí jẹ́ àwọn kan dẹ̀ sọ wípé aya yóò kì í ṣe general wípé àwọn tó ń bọ̀ àwọn ní aya tó ń bọ̀ òun náà ni a máa lo aya yẹn fún a nílò fún nǹkan míì ju pé aya tó jẹ́ wípé ó ti ṣáájú lọ yìí òun náà la máa lò fún ìdọ́jọ́ pé àwọn àpá wa ń ṣàlàyé fún wa ń bẹ́ẹ̀ wípé ọlọ́run ọba ní òun lòun máa ti bẹnu ẹ̀mí yín káwá ṣe ní jẹ́nẹ́rà ẹlòmíì wà nú ẹ̀mí rẹ̀ ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run ọba ẹlòmíì wà nú ẹ̀mí rẹ̀ ìyapọ̀ ọlọ́run ọba ẹlòmíì wà nú ẹ̀mí rẹ̀ ìṣe dáadáa sí ìyá àti bàbá rẹ̀ ẹlòmíì wà nú ẹ̀mí rẹ̀ ìyapa ìyá àti bàbá rẹ̀ gbogbo tí bá ń ẹ̀mí wa pátá yẹn yẹn ọlọ́run ọba ní òun lòun máa ṣùgbọ́n àwọn àpá wa sọ yí pé nǹkan tí wọ́n ń sọ ń bì ní pé ká túmọ̀ rẹ̀ mọ́ àáyà tí à ń tu lọ́wọ́lọ́wọ́ yìí pé ìgbà táyà yìí sọ̀kalẹ̀ àwọn kan wá bẹ̀rẹ̀ sí wá wò pé ah, ǹjẹ́ ń ti rógo báyìí mọ̀mọ́ ti bú màmá mi rí mọ̀mọ́ ti jágé mọ́ màmá mi rí mọ̀mọ́ ti ṣe báyìí fún màmá mi rí mọ̀mọ́ ti ṣe báyìí ọlọ́wọ́ ni rọ̀bùkún àlàmú bímọ fi nufusikum. ẹ̀yìn náà bẹ́ẹ̀ wà ní ìsìn gbàdá ẹgbẹ́ wọn sí ní ìsìn ẹ̀yìn náà yóò mọ̀ wọn ẹ̀mí ẹ̀lú kankan a ah, ìjọ ni báyìí tí mo kí fún ìjọ òní ni ọ̀yọ́ tí mo kí fún dádì mi ìjọ òní tí mo ṣe báyìí báwọn sọ abá náà bó ti nígbà náà ní ọlọ́ni tẹ́ ẹ bá wá lọ di ẹni ire tẹ́ ẹ lọ di ẹni ire lọ́dọ̀ àwọn òbí yín padà èèyàn a máa ṣe àìda sóbi èèyàn ẹlòmíì gan ti àbádọ́ àwọn òbí ẹ̀ nísìn òní wàhálà wọn ti pọ̀ jù ìlé lọ́dọ̀ wọn mọ́ láéláé ẹ̀rí òun ò lè lọ́dọ̀ bí òun mọ́ láéláé ṣùgbọ́n nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí yóò ti wá wà nú ẹ̀mí ẹ̀ pé ah ìdí ẹ̀ báyìí ọlọ́run á ní èèyàn lè rectify ó lè tún àárín yẹn ṣe ọlọ́run ní ìntẹ̀kùnú sọ̀lì yìí ọlọ́run ní tẹ́ ẹ bá padà dẹni re bóun lẹ́ẹ̀tì dẹni re ẹ túbá tẹ́ ẹ bá túbá ẹ padà lọ sọ́dọ̀ àwọn òbí ẹ má bínú wọ́n gba túbá rẹ ó tún á padà máa ṣe dáadáa sí wọn nǹkan mẹ́ta ló fẹ́ ṣe ìntẹ̀kùnú sọ̀lì yìí alákọ̀ọ́kọ́ ó túbà lọ sọ́dọ̀ ọlọ́run torí pé ọ̀sẹ̀ lọ́hùn ẹlẹ́ẹ̀kejì ó túbà lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ torí pé ọ̀sẹ̀ wọn ẹlẹ́ẹ̀kẹta ni ó tún abẹ́ sí ṣe dáadáa òbí yẹn ọlọ́run ní ìtẹ̀kùnú sọ̀lẹ̀ ọlọ́run tẹ́ ẹ bá fi di ẹni rẹ padà ọlọ́run kí ni ó jẹ́ o. ìnáwó nàní àwọn àdéhùn àkọ́kọ́ ọlọ́run ọba ọba tó jẹ́ ọba aláforíjì ni lílẹ̀ awàbí gbogbo ẹ̀ ń bá ti sẹ́rí túbá tí ń wà kan tí ọ̀dà ẹni tí ń wà kan tí ọ̀dà tọ́wọ́ sẹ́rí túbá kú bẹ́ẹ̀ ọlọ́run bá ṣe ní àṣekí ni o àti foríjì sọ̀rọ̀ tí àyà ń sọ fún wa nìyẹn pé àwa tá a bá ń ṣe dáadáa lọ ọlọ́run ọba ó máa dáadáa wa ká tún kọ́ntínú sí ṣe àwa tá a bá ṣe dáadáa ti ń já wa jẹ lọ́kàn ká lọ yí padà ká ṣe dáadáa sáwọn òbí wa tá a bá ṣe dáadáa sáwọn òbí wa tá a sáwọn nǹkan tí mo sọ yẹn á dẹ̀ tó ṣe yí pé ọlọ́run bó ṣàforíjì fún wa abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́hún kí ó ṣàforíjì bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa ètò agbọ́kọ́lọ́ jọ ṣe wá láǹfààní kọ́lọ́ jọ wúlò fún wa subhanaka wa amdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa